àdámọ́pàdé lọ́sùn pánà ọ̀dára pẹ̀lú ọ̀pẹ̀lọ́mọ́ kò lè wọ́n àbọ́pàdé lọ́sùn pánà ọ̀dára pẹ̀lú ọ̀pẹ̀lọ́mọ́ kò lè wọ́n mọ̀nà àtẹ́mí àtẹ́yìn ọlọ́mọ́jà sọpọ̀ pàdé rẹ̀ mọ́jà àjẹ́wà ní ìpàdé wọ́n lọ́sùn pánà ọ̀tàrà dákùsànú wa wá kíyèsí wa ṣáàbí àdánwò tí ọkọ̀ wa tó jẹ́ pé dáàmù sọ yóò takùn dáàmù sí ní dáàmù sí náà yóò máa takùn tó dáàmù sí dárí lẹ́nu á jẹ́ àwọn orí ni májèká gbà pẹ̀lú wájú wà lọ́sùn ní ìjẹjọ́ àmbọ̀rọ̀bọ̀ lórí áyà tí Allah subhanahu wa ta'ala tó fi ṣe ìfìbátù tafarudi bil uluhiyya athbata Allah subhanahu wa ta'ala tafarudihi tafarudahu bil uluhiyya بقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم nípa ká في fi ìmọ̀ nípa ká má jẹ́ ọ̀tá òdodo tí Allah subhanahu wa ta'ala sọ pé tí bá máa fi máa pamọ́ ẹ ń bá jẹ́ ọ̀tá òdodo ẹni èpè ni tọ́bá kùn kẹkẹjọ láyé tẹ bá rò pé ìkẹni ìyàní ń kó jọ tọ́bá rẹ́rìn láyé tẹ bá sì bẹ̀rẹ̀ ní rí ẹkún ní sun tọ́bẹ̀ tán sórí ìbámu àwa mú àpẹẹrẹ wá nínú Yẹhudi bí ẹ ṣe ń fi tọ́nà sọ pàdánù ìpamọ́ àwọn nàṣọ́rọ́ bí wọ́n ṣe ń dọ́gbòrò ti mọ́rọ̀ wọn àti àwọn tí wọ́n jẹ́ jẹ̀gbòrò dàgbà nínú ẹ̀sìn ti àìná báà náà ṣe ń wá pé bóòlù ọ̀dọ́wò sí ní gbẹ́sìnyè kọ́dà wọ́n ṣe é ṣe é ṣe é débi pé ó kọjá ẹ̀jẹ̀ òní wọ́n sọ yìí wọ́n ṣe débi wípé téèyàn bá ti ń ṣe àwọn tọ́lọ́ ń fẹ́ ká ṣe ibẹ̀ lò <laughs> sí wa wọ́n náà dárúkọ ẹ̀sìn ààrẹ pẹ̀lú pẹ̀lú àìwà lè jẹ́nẹ̀ tó bá jẹ́ bẹ̀ gẹ́ sọ́wà sáájú mùsọ́sọ́ wọ́n ní olè sáájú àlàkẹ́wọ̀ gírí ò nítumọ̀ gbogbo orúkù rẹ̀bí tí wọ́n pín sí alọ́sọ̀tàlá sọ pẹ́ ní ìpínlẹ̀ wọn tá a bá wá ní ìmà ìmà ìmà kámọ́ nílànà engineering ìmàní kéèyàn mọ̀ nípa ètò ìlera náà mẹ́sìn ìmàní kéèyàn mọ̀ nípa ìgbé ọ̀rọ̀ kalẹ̀ gbà lìgìsíkì lélẹ̀ ìṣẹ́ ìmàní gbogbo ọmọ bó sí àpọ̀tẹ̀ ìrànṣọ ìyẹ̀nsẹ̀ gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ gbogbo bá àwòkọ àsásùn gbogbo ọmọ tó jẹ́ wípé ọjẹ́ ọ̀gá lórí gbogbo ọmọ pátá òun náà ni ìnímọ̀ ń pa ọlọ́run

o náà tó ma ń pa àgbóòbà èyí àkọ́kọ́ yí máa bá wòyàn sí ẹwọ́n lọ́gbọ̀n àìyàn náà àkọ́kọ́ yóò títítítítítítítí tó yìí ẹnì kejì wọ́n láàmì gán pọ̀rọ̀ rí ibà tí ń sẹ́yìn mangoro ọkọ̀ bàbá alágbẹ̀dẹ ń bẹ̀lá yìí nìsí bàbá sí kí ní fún sí wà mọ́ pẹ́ títí ìtì àpò ibi tí wọ́n ah olùgbà ti dára mi bàbá kápítà kún ah bàbá ìdáàpọ̀ bá ń ké bàbá ah! bẹ lọ́wọ́ yà bá ń dáyàgbò fún ah ah kọ́dà yóò tún sẹ́tẹ̀ ẹ̀rẹ́ ìbàlẹ́lẹ̀ ìtọ́jú ọ̀pẹ́ yóò tó lọ́wọ́n wọ́n mọ̀ wá láti rẹ̀ gbogbo àwọn èèyàn ma ṣe wọ́n ma ṣe ìbọ̀wọ̀ fún ìmọ̀tọ̀ wá gajù ọ̀rọ̀ wá fẹ́ fi rí ilẹ̀ fún wa wípé a'udhu billahi minash shaitanir rajim wa ilahukum ilahun wahid àwọn agbègbè àtẹ́lẹ́gbẹ̀ẹ́ ṣé yàtọ̀ ń bẹ láàrin wahid àti ahad inú kí o wa ilahukum ilahu wahid bẹ́ẹ̀ méjèèjì ọlọ́n sí ni ọlọ́n jẹ́ alìwáhid tàbá fẹ́ sọ mọ́ bí a lè sọ pé abdulwahid ọlọ́n jẹ́ alìahad tàbá fẹ́ sọ pé a ní abdulahad tí wọ́n bá ní àtàfàrùbìlùwìyà ìláhùkún ọba yín tọ́jọ́ba tòótọ́ gẹ́gẹ́ tó jẹ́ pé nǹkan kan ọ̀sáájú ẹ̀yìn ọba wọn ò dìbò fún ìbílẹ̀ wọn ó fìbò yọ wáhìdún ọ̀kan o tí a bá sọ pé wáhìd ìtumọ̀ ní pé láfáàní àlàó in tí ò ní kejì tí a bá ní ahad in tí ò ní àjìzáhùn náà máa ń pè bẹ́ẹ̀ ó kí n tó sọ wáhìd má láàfáàní àlá wọ́n kí ní kíní yẹn in tí ò ní kejì ọba yìí kò ní kejì wọ́lá wọ́wọ́ subhanahu wa ta'ala ahadun kúlù wallahu ahad ọba àṣọ ni kí wá ní ń pè láṣọ in tó jẹ́ pé kò ní àjìzá kí ní ń pè ní àjìzá ò lápẹẹrẹ kásọ wípé tébù ṣé ẹ pé nígbà iṣẹ́ parí sára tébù tàn òun ló kọ rẹ̀ jáde pé tébù kí ló mú tébù fi tébù tí a bá ní ẹ̀túpalẹ̀ ẹyọ ìṣó kalẹ̀ wọ́n yọ ìṣó wọ́n kàn ẹyọ ìtẹ́fi kún yẹ ọ̀dá mo skẹ́pẹ̀ ẹyọ ìtẹ́fi mo fà ẹyọ ìtẹ́fi fà wọ́n wá tó gbù ẹ̀lẹ̀ àti igi àti epo rẹ̀ ní àjìzáàwù nìyẹn tí ń sopọ̀ tí wá ń jẹ tébù Allah subhanahu wa ta'ala kèése so lábala kan yanrìn lábala ní èèpo gí lábala ní tó yẹ pé tí ó bá ní àtúpalẹ̀ ó ìran ò ní papọ̀ mọ́ bèèlè wípó tó wá kọjá ròyìn in tí ó máa pè lásòrò àtàfàndùbìlì wùlò yíyà kéèyàn ọ̀dá ìjẹ́ ìjọ náà jẹ́ wípé ìlàáwù màálù ẹn tó yẹ ká jọ́sì fún tó ní wá látòkè délẹ̀ wá ìlàáwù ìlàáwù wáhìdì ọba kan ṣoṣo ni o tẹ́ ẹ bá tún gbọ́ pé ìkan tún padà ń pèrè lọ́nà ọwọ́ pèrè lọ́nà ní ti jìbìtì lẹ́yìn ìgbà tí àzàlíyí àzàlíyí àti wà fárasọ̀ àtàlá ìmọ̀ wà tipẹ́tipẹ́ láíláí tí ò ní nǹkan kan tó rẹ̀ tí ó tún gbẹ̀yìn tí ò ní kẹ̀kẹ́ tí ó gbẹ̀yìn la ilaha illa hu yìí nọ́fíù nìyẹn ẹn tí ká lọ máa bẹ̀rù níbẹ̀rù pé ah, bí bẹ̀rù wọn jẹ tí bẹ̀rù ìjọsìn pátápátá òun ló ní ìmára kàkẹ́ ìkẹ́ tó píọ̀ ibi tó ti lè wálé tó ti lè òun ló ní Allah subhanahu wa ta'ala kèwà ọwà kọjọ ọba tí wọ́n máa fi ìtìhádù yìí wípé ohun àtẹ̀dá wọ́n rí bákanáà tàbí ìlú ọ̀sọ̀kalẹ̀ sínú ẹ̀yẹ̀ kan nínú àwọn tó lọ ń yọ dáadáa kúrò ní ọpọlọ wọn láyé ó ní gbogbo ẹni tó bá gbàgbọ́ pé ọlọ́run a máa kúrò níbi tó wà nísàmà òun yọ wà báànú ẹnìkan bó ṣe rí gangan ó ń tọ́ máa jẹ́ húwà ọlọ́run náà máa jẹ́ húwà àwọn fàlásífà tẹ́ ń pè ní philosophers àwọn tó ní fàlásífà lábáwá gbogbo ẹ̀sìn pàtàkì tó wà ti sánmà àwọn ní a máa ń rú ani abayé ẹ̀yìn jẹ́ ani abayé ẹ̀kẹsẹ̀ nínú jẹ́ tíjọ́ pásítọ̀ bá jẹ́ pásítọ̀ láyé lónìí tí sọ̀rọ̀ tí a máa jọ rẹ̀ hó kìí ṣe báíbù nìkan ìwé ìròrí àwọn àrìsítọ́n àflatọ́n ìní tí ń gbáàjọ fàbúyẹn oníkùnlọ̀dá jẹmọ́ tí ìbá ṣe pé ọlọ́run yọ tó dáa kóònà ọpọlọ yẹn bó o lè one plus one plus one yóò tó ayé wa wọ́n sì púfẹ̀púfẹ̀ ẹni tó jẹ́ professor ní mathematics sí bẹ̀bẹ̀ ibùnú lè àrọ́bí alìmáìlìkì àfáàsọ́nà ibùnú àrọ́bí ara àwọn ó máa àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn filosofasi wọ́n wá fẹ̀sùn kankan ara ẹ̀sùn náà ni wípé nínú àkídà rẹ̀ ni ìtìhádùn ìwòlìwà pé ká máa sọ pé hùwà hùwà náà rẹ̀ kò náà ní kìrì tí wọ́n bá fẹ́ gbọ́ wúlìdì nínú àwọn àwọn sòfíyà wọ́n sọ pọ̀kọ̀ wá sí tẹ́rẹ̀bíyà kìí ó ti lọ bá wọn bí oṣù kan oṣù méjì ọwá dé padà wọ́n wà ní kílé onyanset second is a call one zero okay ìwòlélé on michael ìsẹ́kẹ̀ẹ́ ìdámìnà ó ń gbọ́rọ̀ tàbí gbàgbà ní ọ̀kẹ́ àbájáde tàbí àrẹ̀gbẹ̀ òfin yìí àtọ́kọ̀ padà sí tẹ́bí àyè tún lọ mọ́ ọ̀rún náà pọ̀ náà wọ́n àkọ́lẹ̀ gẹ́gẹ́ o tọ́bá ti padà tí ẹgbẹ́ ogun tẹ́tún mílíọ̀nù náà ní ìṣọ́gbà aago ní kí lélẹ́ aago ní kí ní ká wọ́n ní ká sì dùn ká wákàtí padà ilé nǹkan oní fáàmù bí sẹ́fẹ́ àwọn kí ní mú bọ́ọ̀dẹ̀ bó sí ogun ọdún bí síkú sí máa dàmú ìdí ẹ̀ láwọn àfìgbà àṣírí bẹ́ẹ̀ bí. àṣírí tó ń bẹ gbogbo tí ma ti fi hàn máa pé hùwà náà. ẹ bá a sì nù. lórí gbogbo máa gbòjú ọ̀sẹ̀ rẹ̀ ó tún wá dé padà ní oṣù mẹ́fà ṣé ò ní kéré <laughs> ó ní hùwà náà wọ́n pẹ̀lú hùwà náà ọlọ́lọ́ọ̀nà ọlọ́ọ̀nìkìní ó ní ṣé òun nìkan ìwọ gẹ́gẹ́ ìgbọ́n kan ó ní hùwà lè ìwọ́n náà bẹ̀rẹ̀ àbí ọlọ́ọ̀nì oní ń sọ̀rọ̀ olódá tí ń sọ̀rọ̀ yìí bọ́rọ̀ ìfi ń sọ̀rọ̀ yìí náà ó náà ní ṣe bẹ́ẹ̀ ńgbọ̀ bá rẹ ṣé ó ní ta lélẹ́ yìí náà wúwà náà ńgbọ̀ bá tó pe gbogbo ní wúwà wúwà wọ́n wà ní àlàn wàsọ́lítà iṣẹ́ ìlọ wàsọ́lá nítorí wípé wọ́n ti gba ọpọlọ ẹ̀ wọ́n ti wá mọ̀ pé àsìkò ìní nǹkan tí ọ̀dá ṣe kó bẹ̀ gẹ́gẹ́ bí tẹ̀blígù ṣe gbé ìstímà jáórù kalẹ̀ fẹ́ńbà ti lọ fọ́mọ̀ tìrìbù wọ́n bẹ̀ torí wọ́n ti mọ̀ wípé wọ́n ti gba 90% inú ọpọlọ rẹ̀ tó fi lè ro ọ̀tún sósì ní tó kù fọ́mọ̀ bá sọ ní wípé àwọn olùsẹ́fẹ́ àwọn ìyàwó yìí lé tí wọ́n fi lè fi ẹsẹ̀ dáná fún yín bọ́kánú àwọn ìyàwó ẹni rí àná tó sì jẹ́ pé ẹ̀bà lọ́kọ rẹ̀ máa jẹ ọjọ́ tó kọ́ wà á ti ìjáde ní báyìí òjòrò ti fa gbogbo òjò kò ṣe kọ́mọ́ òsìkáró sí màánú gbọ́gbọ́n gáàsì ti tán lé lọ́wọ́ pẹ̀lú ọlọ́run pẹ̀lú ìpàpọ̀ ọ̀mìnìkan ìgbà lá ìlà ìlà ní fi náà ìdá ní fẹsẹ̀ ní ìdá ìdáwó mi tó mi yé o tí ń fi lè tẹ̀bà gbóná fáwọn ẹni rẹ tí ẹ ń lọ sójú ọ̀nà rẹ tó máa jẹ́ pé bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ bà sí rọrùn fún mi náà ah, ti pa ọ̀rọ̀ mọ́ ah òun kàn kó mọ́ sọ ìyá ń jẹ́ ìdáwọ́ iṣẹ́ mi tó kù lára ìyá yíyá kìí sí pé wọ́n ma wò pé ẹ̀dú o níbo lẹ́lẹ́sẹ̀ tó wà nà ń gbà ó ẹ̀dẹ́pẹ̀ tí wọ́n fọ́ àgbẹ̀ lórí rẹ̀ so náà ni ó sì kọ̀kọ́ wá máa pẹ́ fáyò wọ́n ní ta lẹ́ni tó ṣiṣẹ́ kíṣẹ́ ìwọ́n ní kí ni ọkọ̀ tí ẹ fi gbẹ́ ní yìí lágbára ẹni ọkọ̀ bá ń gẹ́gẹ́ ni ẹlọ obìnrin náà ọkọ̀ rẹ̀ wẹ́ àà kí ni àbáwá wípé mọ́lẹ́ni ọkọ̀ bá ọ̀rọ̀ ìwà gbẹlẹgẹ́ nínú àárọ̀ bí gẹ́gẹ́ fún ẹ̀wà fèsì wípé alìhùlù àti jihad tó ń bá jí sínú nǹkan mí ohun òjìnú rẹ̀ àwọ̀wárẹ́ kọ̀kọ́ bí tọ́sọ̀ ohun pé wàdáàmà kọ́ látàkọ́ bí ọlá ààbíwò wàdáàmà kọ́ látàkọ́ mi kọ́ láà ودع مقالة قومي قال عاقب ودع مقالة قوم قال عالم بأنه بإلى الواحد اتحد بأنه بإلى الواحد اتحد بأنه بالإله الواحد اتحدا بأنه الله واحد اتحدا الاتحاد محال لا يقول به الاتحاد محال لا يقول به إلا جهول به عن شردا إلا جهول به عن عقله شردا إلا جهول به عن عقله شردا وعن حقيقته وعن شريعته وعن حقيقته وعن شريعته فاعبد الله لا تشرك أحدا فاعبد إلهك لا تشرك به أحدا فاعبد إلهك لا تشرك به أحدا فاعبد إلهك ولا تشرك به أحدا أفعل ودام قالة قومي قال عالم ودام قالة قوم قال عالمهم dá sí ìwìkú ìtàwọn kan wí kí o wọ́n wá níta lórí ìdíwọ́n ìwìkú mi kọ́là ánú ẹ̀tàn tó wá gbàgbé pé àfáànú àwọn rẹ̀ ẹ máa wo èèmọ̀ táwọn ó fi sọ wípé jẹ̀mọ́ ẹjẹ́ afárabalẹ̀ dáadáa o tí wọ́n bá ní o wàláì méjì ni wọ́n pèsè ẹ ń bá sì kọ́ ma ẹ̀kọ́ bí ó ṣe fèsì ìrankìní àti ìrankìjì wọ́n yàtọ̀ ó làwọn tó jẹ́ wípé aláìmọ̀kànlẹ́ kí ni àwọ̀ sùfíyà ti ń ṣe olódò ọmọké kò mọ́ kẹ́kẹ́ sùfíyà kan wọ́n mọ̀ kéwú pọ̀ àwọn wá tójú ọ̀nà pàwọn fi ń ṣe bàádà nígbàtí kéwú tí wọ́n mọ̀ pọ̀ ìwá hàn sí wọn wípé kí ní èso ojú ọ̀nà wọ́n wá fìfẹ́ ẹnu takú níbo wá nípò àkọ́kọ́ ń gbé àwọn ìgbésẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá yìí 90% sùfíyà bí olódo ni àwọn ọkọ̀ kejì wọ́n ń 90% jẹ́ wọ́n mọ̀ kéwú fọ́ lórí akẹ́rọ̀kọ̀lọ́ àwọn súnfì sòfíyà wọ́n pín méjì bíyàn bá wá jẹ́ àpá súnà yóò mọ̀ bó ni ó ṣe bá ìkíní kejì wọn lò ipò àkọ́kọ́ àwọn ni a ti ń ṣe sòfíyà pẹ̀lú àìmọ̀kan olóòtú ni wọn ipò ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn a ń ṣe sòfíyà àwọn ọmọ kí ó gbà ẹ̀wà eh, rí ọmọ alákọ̀ọ́kọ́ yìí tó jẹ́ kó wọ́n ṣe sòfíyà pẹ̀lú àìmọ̀ká tí ẹ̀jú lòdò yìí àwọn bẹ ní ìsàlẹ̀ níyà yìí ní ilẹ̀ Yorùbá ẹ̀rí àwọn ọkọ̀ kejì tí àwọn jẹ́ tí ẹ̀jú lè sòfíyà ṣùgbọ́n wọn lọ kí ó gbà púpọ̀ pọ̀ lórí àwọn tó ń kí ọya. ẹ ń bá wá fẹ́ dojúkọ àwọn èèyàn yìí tí ọ̀bà kọ́kọ́ má sí rí wọn ó si wọ́n bá ń padà ń sọ ń pa ìtìhádùn lòlúlì tó tàtí èyí tó jẹ́ pé ẹ ń bá ní ìtìkọ́dù rẹ̀ káfíù ni tó gbà pé ọlọ́run sọ nínú sẹ́ẹ̀tì fọ́dà sẹ́ẹ̀tì ní ọlọ́run máìkì ẹ bọ́lọ̀ ọ̀bà sí lára nǹkan ó ní yóò máa yí yóò dìde bí ọba wà ní àgbà fáwọn olórí tó tó fún bàbá ẹwà ọkùnrin ìfún Ibn Ami ní má bá dá sọ̀rọ̀ kọ̀rọ̀ tá nǹkan sọ o ẹn tí a tún wá ń rọ̀pọ̀ ní pé ẹ wá òpin ọpọlọ tá a ní láàrin wa ẹ máa gbọ́ nǹkan sọ o bí a بالواحد اتحدا بأنه بالإله بالواحد اتحدا بأنه بالإله بالواحد اتحدا بأنه بالإله بالواحد اتحدا ẹjí gbẹ̀rẹ̀ láàfáà kẹrin nú wọn tọ́lọ̀ ti di ṣé wàgbà ó ní ọlọ́run ọba kan ṣoṣo yìí òun àti ẹ̀ ti jọ di nǹkan kan náà

bóòlù àṣẹlẹṣẹṣẹ ẹnìkan ò ní wíbẹ̀ ìlàjù olóńgbì àná àkìlì ṣàròdà ìlàjù olóńgbì àná àkìlì ṣàròdà. ìlàjù olóńgbì àná àkìlì ṣàròdà ìlàjù olóńgbì àná àkìlì. ẹ jẹ́ ẹni máa gbé lẹ́nu rẹ̀ ó lẹ́ tọ́jẹ́ kó ló ponú jù láàrin ìjọ rẹ̀ olóṣìbẹ̀rù mẹ́mẹ́jù ẹgbọ́n bí ṣe ń dọ̀rọ̀ padà ó fi hmm. ákìlì ní ṣàrọ́dà tí wọ́n bá ní ṣàrọ́dà ti dáàbà tẹ́ran bá já lókùn tó wá ọ̀họ́ tí a mọ̀ pé ẹwu ẹwu ẹgbọ̀ tó ti fẹ́ máa jẹ káàkiri ẹwu ah. tọ́mù ti ń pẹ́ fún ṣẹ́wù rẹ̀ sí kó máa jẹ sí ìjẹsọ́n yóò wà áhọ ọwá ní bàbá wá fẹ́ túnmọ̀ ilẹ̀ Yorùbá aláfẹ́ni tí ọ̀ tó bá ponú fi ákìlì yìí ṣàrọ́dà ọfẹ́ àdírẹ́sì wa níta ọwá àfọ̀pọ̀lọ́lé níwáńgbò àpàdé wa. إلا بقلوبهم عن شردا إلا بقلوبهم عن عقله ìdẹ́yàn fi ń sọ̀rọ̀ tẹ́tọ́ pé àlẹ́ tí ń sọ̀rọ̀ ìgbọ́n o èèyàn ni o ọ̀rọ̀ ẹ gbàgbọ́ o ọ̀rọ̀ ẹ ṣe ó ṣe tẹ́tí sí o ó ti mú kò nú ọpọlọ ọwọ́ àfi ilé ìwà ń ọkùnrin ilé ń wàá kàkí kọ́tì ní. jùhúrù nínú àkíkọ́tì ẹni tí ò mọ pàtàkì bọ́lọ̀ ń ṣe rí gan. sọ wá lè mọ pàtàkì bọ́lọ̀ ń gẹ̀gẹ́ ṣe ní subhanahu wa ta'ala anábì ọlọ́run ìdàtọ́lọ́ máa dá wọn àtàgbàrá sí máa ń gbé sára wọn ó yàtọ̀ sí já àbíbí mọ́ sá tọ́lọ́dọ̀ lọ́gbà ẹgbẹ́ mi mọ̀ ń gbọ́rọ̀ rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ jí ń rí ọ ojúlọ́rọ̀ wà kò rí mi lan kápẹ́ láyé mi o láyé mi o lan tààrọ́ ni ó rí rí síbẹ̀ fọláàkì ni ìrìnlẹ̀ jẹ́bẹ̀ òkè tí mẹ́wàjú rẹ̀ máa wò fáìní ìsìtàkọ́rọ̀ mẹ́kánà wò ní jẹ́ kí màlẹ́ mi ọlọ́wọ́ bá lásán kọ́kọ́ yàrá lójú ẹ̀ tó bá lè dúró tó sì jókè fàṣán fàtàrọ́ ni ìbá sálábà ìlú òkè mẹ́rin lókè falamma tajalla rabbuhu jabal nígbàtọ̀ lọ mú ìmọ̀lẹ̀ tó flashe sókè látọ̀rọ̀ ọba wá jàálàwò dákà òkè ń sí ìkùdànù ó di powder ìtumọ̀ ìtọ́lọ̀ sọ mẹ́rin àwọ̀ àgbọ́yé àdúgbò wà bá ní sàlàyé mí nàbí sàbí lòkúndírí àdúgbò ní ọlọ́ọ̀bá jẹ́ ìwé ọmọ kàǹkà pọ̀ ìjíròyẹ̀ pọ̀ ọwá ní ìjáàbù nínú àdíjà bí bá kírọ̀ ìjáàbù náàrù gàgà tó lọ́mọ bá fi gàgà tó fi sún ààrẹ àtàwọn ẹ̀dá rẹ̀ tẹ́ẹ̀fìlẹ̀ máa rí nùrùn ìmọ́lẹ̀ gàgà nùrùn nínú wáyà mi iná ni lẹ́wọ̀n kàṣẹ́fẹ̀ wò tó lọ ń bá kàkó pé gàgà yọ ya kó láìtàrọ̀kọ́ subhatu wájì yìí mọ́ta ilé ìbásọ̀kù gbogbo tó jù ọlọ́mbà ń wòlọ́bá yóò máa jóná lọ ṣe bí malẹ́ iná láwà ló wípé iná àlọ́kẹ́jì ọkọ̀ yàrá ó mì pé bígbà tí rárá kágàgà tíntínní láàrin ìmọ̀lẹ́ sí kí ni ó sápata jẹ̀mọ́ ẹwà jẹ́ àwòrán sẹ́rẹ́kọ́ irú agbára gan kọjá tí ẹ̀fẹ́ ròyìn wọ́n ò sọ wípé máa wo kùmọ̀ mi yóò kùmọ̀ slẹ́gàmọ̀ onírin yóò tó bá bọ́ sí àpáta yóò fọ́ ìmọ̀lẹ̀ tó jẹ́ báwọn mọ̀ pé ìmọ̀lẹ̀ ọ̀kẹ́ni bí ọkọ̀ kan yọ̀rọ̀ lásẹ́ ni ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ lẹ́yìn sàkàbí fi lè ṣe jẹ́lẹ̀ òdẹ́kà wà Musa sọ ìkọ́mọ́ alìmọ́sá ti dákú lọ ìmọ̀lẹ̀ kan yọ̀rọ̀ in tó yìí ṣe é mọ̀ wípé ẹ̀dọ́ ọlọ́run làdìjẹ̀ ọlọ́run sì dá wọn ní ìdá ọ̀tọ̀ tó jẹ́ wípé ẹni ọba rí mi nù wọn kò sì tó gbọ́n mọ́lá kápẹ́ ẹ̀rín ni kí ní ń pàlọ́ rẹ̀ pàdára rẹ̀ ní tó kùjọ́ ọmọ ní ti ilẹ̀ inú bá sí bí ìlọ jẹ́ kún tí wọ́n bá wó sọ̀sọ̀ tí wọ́n bá wo títò bí ọlọ́run bí tí wọ́n pè lápadà sí ibú wọ́n wà kó nǹkan mẹ́ta kalẹ̀ nǹkan mẹ́ta kan bẹ̀ gbogbo ọ̀nà tó lọ́n fi bá ọmọ èké lò ilé fi bá ọmọ èké mu ṣùgbọ́n kò kò sí kankan tó bá gbàlagbà mú bẹ̀ wọ́n lọ́run yẹn kọ́ tọ́ sí ilé ọ̀hún kéèyàn sá sọkún sáà ọmọ rẹ̀ ọfẹ́ jẹun kí ní ìgbè ẹkùn dòdòrò yóò mú mi ẹkùn dòdòrò ọfẹ́ kí wọ́n kò pààrọ̀ aṣọ ẹkùn dòdòrò ó ti tọ̀ pápásì yẹ ti ìdí ẹ̀ ti rìn ẹkùn dòdòrò kí wọ́n wá bàgbàlagbà bá nù lé ọmọ rẹ̀ sí pé kí ni bàbá ń ṣe lọ́wọ́ sáà sọ̀kọ́ náà ní ọ̀rẹ́ ẹja tó tí ó sì mọ́ ìgbà tẹ́bá mọ́ bí i ní bí ẹgbẹ́ rí ẹgbẹ́ má ṣe drive ọkọ̀ ó sàtì ẹ̀tún mọ́ pé títí náà nínú àwọn ọdún sí ọmọ wá dá sọ́rọ̀ wọ́n ní àwò bímọ ṣe é mọ̀ pé ẹkún sáásáá fi tí <laughs> tí ó bá jẹ́ pé àkílẹ̀ ìpínlẹ̀ bàbá fọ́lọ̀ ìdílé ti bàbá jẹ́ ti lágbára ṣe ti ká àníjọjọ bá ta lọ bá mú ọmọ èké olùkọ́ fi bẹ́lẹ̀ ọ̀tọ̀ wáyé ẹlẹ́ẹ̀kẹta bọ́bá rí omi èké fọ̀ nítorí náà wọ́n fẹ́ rẹ̀ wọ́n fẹ́ jẹ́ náà wà ní ẹ̀ṣọ́ ẹ̀yìn akọ́nà kò sànú wa o ní tí ó bí mi àti tí ó fi ayẹ́pẹ́ níbo látà wọ́n bẹ́ afọ́bọ̀sápìlọ̀ pọ̀ báyìí wọ́n pín ní ìbẹ̀lẹ́yìn àfáṣọ́ àà níbo ní wọ́n rú ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọjọ́ ewó ní ọ̀wà sí lọ́dọ̀ rẹ̀ mẹ́ kò ní ìfì kankan bẹ̀ bá wà ẹnì kò ní mọ́ bọ́lọ́ ń sọ̀ọ́nù afẹ́ tí ọmọ bọ́lọ́ ń ṣe rí juhu ronú nípa pàtàkì bí Allah subhanahu wa ta'ala sí kíni gbòsì rí wà á ń ṣẹ̀rí láti kọ́dà kọ̀ mọ́ ń pa òfin ọlọ́run kọ̀ mọ́ ń pa ẹ̀sìn ọlọ́run kọ́lọ owó bọ́lọ̀ sí ìrọ̀ ẹnu alukùránì bó ṣe ìròyìn rẹ̀ láti ọ̀nà nàbí sọ̀rọ̀ sálàmù irú ẹni bẹ́ẹ̀ ni tí wọ́n wá rò pé tó tó gbẹ́jù ní àwọn ẹni ń sọ̀rọ̀ yìí tàwa rí pé ọ̀rọ̀ tẹ́ ń tọ́gọ́jù táwa mọ̀ pẹ̀lú ọpọlọ tọ́lọ̀ ń fa òòlù ajẹ́ pé bàbá ìfinishì wọn fábúdì ìlàáka ọ̀yá máa sí lọ́wọ́ ọba rẹ̀ ṣoṣo tí pé wà ilẹ̀ ọkùnrin àwọn wáhì láti ṣe bí àhàdà mọ́pa nǹkan kan kọ́ mọ́ ṣùfíyà ẹwà pé bolo ti rí ìtìhádùn tó in tí a fẹnu wọn sọ́nà Allah subhanahu wa ta'ala nínú àdíkì jáàdùn Abdullah tí ma wà fún ìdáhùn gbáwà wọ́n sàsọ wípé òdínà ní ọlọ́yọ̀ǹda fún mi ánù haditha àmàlàkì pé kí n sọ ìròyìn ẹnìkan fún yí nínú àmàlẹ̀ká tí a sì kí ni o tí a gbé àríṣù ọlọ́wọ̀ba lọ́wọ́ ìnàmà bẹ́ẹ̀nà ṣáhmàtì òdínà ìlàmà kìbí in ti ń bẹ láàrin ṣáhmẹ̀rì ẹlẹ́tì rẹ̀ sálẹ̀ bí sí ibi masírọ́tù sàbìláti àámi 700 years ìrìn ẹlẹ́sìn tí ó sinmi ẹlẹ́kùn tí ó máa fẹ́ bí 700 years rìn só lè mọ́ láti rubí sí China tí ó máa wá jẹ́ bí rubí sí China bí 20 ẹwọ bí nǹkan ó ṣe kòtò ní irú space ti ń bẹ láàrin bí ìsàlẹ̀ etí àti èjìká ọ̀kan náà mẹ̀lẹ́ká ti mú àríṣùnà Jamaa, bó wá lójú mọ̀lẹ́ká ó sì rí orí rẹ̀ ló dìdí ẹgbọ́ kájẹ̀ pé gbogbo etí gan káwá pé jìká gan kápápá rẹ̀ kápẹ́sẹ̀ rẹ̀ pé ayé rẹ̀ kọ̀ọ̀kan Allah àjẹ́bù lòlò ma'rifatullah wa ma'rifatu uluhiyyati kéèyàn mọ̀ wípé ìjẹ́ àṣó tí a bá ní kí ni àṣó ẹni tó jẹ́ kó nìkan ló lè rẹ́dà ẹnìkan tó jẹ́ kó nìkan ló lè pààyà a ń lọ ní ìjẹta ọmọ wa wà lọ́wọ́ pa lọ ọmọ lọ sí àwọn kan wá ń hàn bọ̀ ọlọ́pàá ní ti abáyé ọkọ̀ ti mẹ́mí 60 ẹwà ń hàn lójú ẹsẹ̀ ọwá tipatipa lójú ọkọ̀ pé gbogbo ọkọ̀ máa dúró fún ilé ohun o tí ìmìsáti ẹ̀ lọ bí mo ṣe akọjá lẹ́gbẹ̀ẹ́ ah, ah. wọ́n wá ó wò pé kí lè mìíràn ìbẹ̀nà sí ìmọ̀ tí wọ́n mẹ́lú pé ìntí ẹ̀mọ̀ pé èèyàn ìdúkẹ́sà lọ tí kí ni wọ́n wò pé ó dàgbà pẹ́tẹ́ pé ń sóògùn ó túnmọ́ bó rẹ̀ padà pé báyẹ̀ tí ń ṣe ìpínlẹ̀ kí a pé èèwò lè tí máa ó sì wá máa wá wo wà láìbísí òkú ilẹ̀ ìtọ́fà ni wípé tààlẹ̀lì tí ma pààyàn láyá in tó sì lè tí èyàn bá ti sí wọ́n dẹ̀ padà sí ìmúsẹ́ mọ̀ kásùmà ms kásùmà fọwọ́ fi ìdí mátìlá ó ti ń bẹ nínú agbo aṣọ ààbò ọlọ́n èyàn lè kí kọ́mọ̀gbọ́lọ́ kí nǹkan ó sí o guda su bana ranar jimaya ɗin bó ṣe salama da náà da tírísì kọlu ṣe ṣe bí ń gbàgbé bá ṣe bẹ̀rẹ̀ fún àwọn tíráṣí owó ẹ̀ orílẹ̀-èdè yóò asmáàdì yàtọ̀ sí ilahun wahid ọba kan yóò kan ni tí ń bá wá pè nǹkan ní oró kan ó mẹ́ pé nǹkan mí ìtọ̀bá tó kún àdàdà abú ni jama'a ní gbogbo ilẹ̀ Yorùbá pátá wọn mọ tí ń jẹ́ Ṣàngó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀kan nù àwọn tó di Aláàfin lọ́yọ̀ọ́ wa iná òun ni ọwọ́ ogun ogun débi pé ó burú bàjẹ́ gbọ́ wà láyé tí bá ń bínú kìí ṣe pé yóò pọ̀pọ̀ iná ọmọ jáde lójú ẹ̀ iná ọmọ jáde mú ẹ̀ iná ọmọ jáde lẹ́nu ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà kò kúkú rẹ̀ ọlọ́wọ́ bínú wọlé náà ni ọwá bínú wọlẹ̀ tí a ń sọ yìí kìí ṣe tá a fẹ́ túmọ̀ lónìí táyì mọ̀ wípé ètè èṣù ní bẹ́mẹ̀ alẹ́ kàwọn èèyàn kan tí wọ́n wọlẹ̀ ibi ń wọlẹ̀ sí sí lódò kí ìtura rẹ̀ so ni ṣùgbọ́n bí tá à ń bọ̀ ní wípé àwọn kan wá kó gbákágbọ̀n lónìí wọ́n ní Ṣàngó ló tó bẹ̀rù fáwọn ah! èèyàn bínú iná yọ lẹ́nu ẹ̀ yẹn yọ ojú ẹ̀ ọlọ́run ní méjì ó kú tẹ̀jẹ̀bọ̀ wá ìlà òkun ká gbé àṣọ́bánu lọ́wọ́ ọba yìí a jẹ́ pé nǹkan míì tẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ mà tẹ́ẹ̀sì gbà pẹ́dà rẹ̀ náà làwọn nǹkan yìí àdáyé wá bá burú rọ́ ni ọlọ́run wá ní la ilaha illa hu òun ọlọ́run ọba yìí kò sí ọba tíjọ sí tọ́ sí àfòhun nẹ́fíù nìyẹn tó ọba ti lọ́nà nìkan lọ́ọ́ máa sìn mọ́ mẹ́lẹ́bọ lọ́rẹ̀ o kẹ́kọ̀ọ́ lọ́bá bá dúró gbogbo nǹkan tí ó padà máa kẹ́rẹ̀bẹ̀ sí rẹ̀ mọ́rin bẹ́ o tí ó bá wá ní ọmọ mú ẹlẹ́bọ lọ́rẹ̀ torí phd tó ń ṣe kí lọ wá mú lọ́rẹ̀ sí i ẹ̀rìkìní ọlọ́run rà nìyàn so ọkàn yìí ànábì gan ti ọlọ́run fún sẹ́jẹ́ ó ní àtẹ́kọ̀ àwọn náà àṣàrà ìlàsádìrí ọ̀nà tó kò tán ti mú tí wọ́n ń gbé àtẹ́kọ̀ àwọn náà wọ́n fẹ́ sọ̀rọ̀ bí gílé àwọn ẹsẹ̀ ma ànábì náà ní ká dàbí pọ̀ àtẹ́kọ̀ àwọn náà pẹ́lẹ̀ ibi ìpayọ̀ ọlọ́run wárì nafiu ni wípé kò sí ẹni tí ìjọsìn kankan tọ́ sí gbogbo ran ìjọsìn àápa nǹkan ni o fọ́nà lagbọ́dọ̀ pàfọ́ àbẹ̀rù ni o àátọ̀rọ̀ nǹkan ni o àásàgbé èlé ni o àágbà pẹ̀tọ́ yanjú ẹ̀rẹ́ ni o o náà ni ìtànpé ni àsáàsù ìsìláàmù búniyàlì ìsìláàmù kama jamal hadith ababin umar radiyallahu ta'ala anhu arwahuma ala khamsin kí Shahada tánàbí ọkọ̀ sọ ṣàhádà ìkẹrẹ́jẹ̀ wà kónú ó kó ìjẹ́ àṣọ ọlọ́run ọba nú pé mọ́ jẹ́mọ́ ẹmọ̀ pé ọba tèmi sí nìkan o àwọn ìṣọ́pù ó dí àwọn aṣe kankan nítorí òkè bàbá náà bọ́sẹ̀ ìkàfẹ́ ló ṣùgbọ́n bàbá ìgbẹ̀kànlá kàfẹ́ gbogbo àdúrà tẹ́ ìsìnlẹ̀ tó ní àṣìyẹ àdúrà kan làwọ́ ọkọ̀ sí fúnra wa kápásítà iná wà sáàlì tìínà iná wà sọ̀tìínà ọba táwà sí ọba kan só ní òkèrè sí Ṣàngó ń tẹ olọ́dáyé lọ́dárọ̀ lọ́dàgbọ̀n ẹ̀páwátá ọlọ́run báyìí ọgbọ́n ní kọ́ pawáwó ọba táwà sí ní kọ́ pawáwó bàtàwọn sí nìkan pàwáwò bàbá èmi àwa wí ti bàbá wa gbogbo tó kàlùkù wá ní lágbára ṣọ́ọ̀pù láàmú adájọ́ fún yín ní ẹ̀tọ́ àdúrà ọlọ́run lọ́dá yìí lọ́dá ogun kan lọ́dá oòrùn lọ́dá òṣùpá lọ́dá lọ́dá lọ́dá oh, that's all right bàbá òkú tí yí bá jì ẹ ti bàbá ní ìlú lẹ́fẹ́ dájọ́ fún mi lórí èmi ní kẹ́lì òkú ẹnu orin kí sàkó ń pa àbí sáńdà kò mú àgbàdo náà ìṣẹ́mi sọ fún mi èmi ní wọ́n yìnbọn àbí kọ́kọ́ ọ̀pá kọ́kọ́ lẹ́ẹ̀mẹ́lẹ́ èmi ẹ̀kọ́ orí ọwọ́ sọ́wọ́n bàbá a ní ọdún ọba nínú ẹsẹ̀ kìkìkì. báyìí ẹgbẹ́ inú gbàtà ìgbẹ́ kìí wórí bàbá tẹ́tẹ̀sẹ̀ marine ẹ̀kú ṣọ́pù wa ìfẹ́ ọwà in tó wá jẹ́ òpó gbogbo tẹ́yìn wáyé wá ṣe ibi tí wọ́n kọ́kọ́ fìlì fọ́mù ẹ̀sì kọ́lá tí wọ́n kọ́kù ẹ̀bẹ̀ ó tó la ilaha illallah muhammadu rasulullah ẹyọ kan ní fi ń sọ fún wa wípé pàtàkì àlámẹ́rin nílùú wáyà kan àníṣà sọ wípé mọ́nkánà áàfíru kàlámìhì láìláha illallah bọ́ sì wà ní sọ pé mọ́nkánà áàfíru kàlámìhì láìláha illallah dákọlá ìjẹ́nà ẹn tó jẹ́ pé tó bá sọ kẹ́yìn láyé oní láìláha illallah yóò wà ìjẹ́nà anábì sọ nítorí pé láìláha oní lógo ṣàhàdàtẹ́yì èèyàn ma wí jálẹ̀ láìláha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam ìlọ́fà tó jẹ́ wípé tí ẹni tí ń sùn kọ́ bá sì kọ̀ kọlùkọ́mọ́dé sọ̀rọ̀kọ̀ kọ̀sọ̀rọ̀ allah akọ̀lọ́kọ̀ láìláha illallah tá a bá fẹ́ dà lóhùn láti láìláha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam wọn bàbá wa náà wọ́n sọ pé muhammad rasulullah anabi sallallahu alaihi wasallam sàtìgẹ́tì ni èèyàn pọ̀ kààbù a fàlánù kíìmù làhún yawmal qiyamati wazna gbogbo nǹkan kí nǹkan tó rí wọ́n máa kóbò lẹ́yìn méjèèjì ọlọ́run láàmì gbéṣkìrì lẹ́bẹ̀rẹ̀ pé wọ́n wà àwọn kan wá gbọ́nà bí yẹn lò ọlọ́run wá kúrìrì mọ́ wọn induwa bá rí alìnàbí láyé ṣùgbọ́n ń ṣàlàyé lálìkì àmà induwa pé àbò alìnàbí lọ́wọ́ láyé ń bí ṣùgbọ́n ń ṣàlàyé àmà náà rí lálìkì àmà induwa wípé gbogbo òrùn tá a kí bí ó ṣe rí ọ̀pọ̀ tó bí gbàrú ọlọ́run ṣe rí ọ̀pọ̀ mbẹ́ tó wọn à ní màámù kan rí tọ́wájẹ́ pé alìnàbí ló ní ìdíwá mbẹ́ ẹ wá máa gbọ́n tí àṣánù wí ó ní lámà nàdọ́rùtù أنواري سطعت لا إله إلا لما نظرت إلى أنواري سطعت لما نظرت إلى أنواري سطعت وضعت من خيفتي كفي على بصري وضعت من خيفتك كفي على بصري وضعت من خيفتي كفي على بصري وضعت من خيفتي كفي على بصري خوفا على بصري من حسن صورتي صلى الله عليه وسلم لا إله إلا الله surati ọ̀fàní alábàṣọ̀rẹ̀ mìíràn husni surati. wàlásù àǹdùrú ìlà aláàkọ̀dàrí wàlásù àǹdùrú ìlà aláàkọ̀dàrí. asánidà wàlásù àǹdùrú ìlà aláàkọ̀dàrí wàlásù àǹdùrú ìlà aláàkọ̀dàrí. من النور في جسم من القمر نور من النور روح من النور في جسم على القمر روح من النور في جسم من القمر روح من النور في جسم من القمر نور من روح من النور في من من القمر نور من النور في جسم من القمر نور من النور في جسم من القمر sẹ́dọ̀nà ní sinmi bí. akérèlà kan gbà rẹ́rẹ́rẹ́. ẹ máa pé òṣó mina nùúrì fi. mina nùúrì fi. jìsìmí mina lè kọ́ mari. jìsìmí mina lè. من القمر نور من النور باسم من القمر نور من النور باسم من القمر من خيفتي كفي على بصري وضعت من خيفتي كفي على بصري وضعت من خيفتي كفي على بصري وضعت من خيفتي كفي على بصري خوفا على بصري من حسن صورته خوفا على بصري من حسن صورته ولست أنظره إلا على قدري ولست أنظره إلا على قدري ولست أنظره نسجت كحلية نسجت كحلية نسجت في الأرجب الزرور كحلية نسجت كحلية نسجت كحلية نسجت في الأرجب الزرور كحلية نسجت في الأرجب الزرور كحلية نسجت الآن بالزهور كحلية بالآن بالزهور جماعة كيف رضي الله عن حسان وعضاه orin tó wá kọ́ ìtawà náà gbé ìṣètàwà sùn sọ́dọ̀ wọ́n náà wípé wàwọ́ ànífẹ́ mẹ́rin wọ́wọ́ ànífẹ́ mẹ́rin rẹ̀ tí ànábì bá kú òun ó sẹ̀mí èèyàn ọlọ́run fínísì ẹni ẹ máa àsánù wí iyún náà ni mẹ́kún gbé wá ní kọ̀rọ̀ àti gbangba wípé àṣìwà ah, ara nàbí ìláyé àwọn àbọ̀ lọ́wọ́ àjọ jẹun pọ̀ kò lídìí wa fún un kò lídìí wa láti lọ rẹ̀ jà fún ẹ̀nà ọ̀pàá lọ ìmọ̀lẹ̀ ànábì sátọ̀ àti ọwọ́ káàkiri gbogbo ayé èé túnbà àmọ́lẹ́ ìtàn ọ́tàdégbá ọ́tàdáwò ah anábì tó yọ sí mi náà kan pẹ̀lú ìmọ̀lẹ́ màtọ́lọ́ fi sára rẹ̀ tí mọ̀lẹ́ ìkú ò níbi tánàbí wà nìkan tí ń tẹ̀sí gbogbo ayé èmi tí mo wá súnmọ́ mọ̀lẹ́ ìkú ò ní ọwà rí lára mi wà dọ́ádù mi ní khifati kàfíà láàbà sọ́rí wà dọ́ádù mi ní khifati كفي عذاب صليب وضعت من خيفتي كفي عذاب صليب وضعت من خيفتي كفي عذاب صليب ẹ̀rù wá bá mi gbé ìmọ̀lẹ́ rẹ̀ mo wá mú ojú mi ẹ̀rù wá bá mi gbé yìí ṣé bẹ̀rí mọ̀lẹ́ ni àbìkí lọ́fà ọ̀fánà làbà sórí mẹ́ni kú sí ní ṣúrọ̀ tí lórí ọ̀fánà làbà sórí mẹ́ni kú sí ní ṣúrọ̀ mọ̀ jáde lára rẹ̀ lóògùn ti a tẹ́ àwakọ́ mọ̀ fọ́ bomú fún inú ìlú sì mọ̀ dùn wípé àá Fàlásítù àǹdùrú ìlà aláàkọ̀dàrí, fàlásítù àǹdùrú.

mọ́ wá níbi mo ṣe fọ́ ojú yìí mo wà ń sì díẹ̀ díẹ̀ láàrin ká wàdá sí tó à ń rò ó ìlà àlàfàdà yìí wàdá sí tó à ń rò ó ìlà àlàfàdà. kí ló wá pilẹ̀ dídá ìmọ̀lẹ̀ yìí kí ló pilẹ̀ mímọ̀ lè wò pẹ̀lú mímọ̀ láì tàn tó ṣe bá nàbí ní rúnmínà lórí fi jìsìmí mìíràn ọmọ rí. rúnmínà. ẹ̀mí ànàbí ìmọ́lẹ̀ ọlọ́ni ọlọ́wọ́ amúmọ̀lá fi jí sí ní ọwọ́ lọ kìbọnú ara kan nìnẹ́lẹ́kọ́ mẹ́rin tí ti bẹ́ bí ara náà tó wá dàbí ìmọ́lẹ̀ òṣùpá rúrú náà lórí نسجت في الأنجم السوري كحلية نسجت في الأنجم السوري كحلية نسجت في الأنجم السوري كحلية نسجت في الأنجم السوري أنا أقول لك tí a ń bá ní nájímù a máa túnmọ́ ara rẹ̀ nùjúmù jámù rẹ̀ mọ́ wábẹ̀ tí a máa tún ní nájímù a máa túnmọ̀ asìlù wípé gbogbo tí sọ lẹ́ìsàlàwò nẹ́jìmù fi kò ní pílẹ̀ kankan wíkàn bí torí ni o kí wá ní bàbá ìmìnì tí ó bá wá ní zúrú lọ́dọ̀ lábáwá láhàwọ́lọ́wọ́ ẹ wo ìròrí ìjìnlẹ̀ ní ìtànsínú òfẹ́ pẹ̀lú èèyàn zúrú lọ́dọ̀ lábáwá gbogbo ràwọ̀tọ̀ bá yọ láàrin wáhùn oṣojú ọ̀run two oṣù ojú ọ̀run three oṣù ojú ọ̀run jẹ̀mọ́ ẹ̀dá kan ṣé ìmọ̀lẹ̀ máa ráyè gbalẹ̀ pẹ̀lú ìtàn dáadáa látara arú àwọn àràwọ̀ àbíké rí bẹ́ẹ̀ torí oṣù kò ní tí ìdàgbà ń bá wọn. kí sọ́mọ̀ fi sàsọ́ pa náà ìmọ̀lẹ̀ wo ní èyí sàsọ́ ìmọ̀lẹ̀ ràwọ̀ ní oṣù ojú ọ̀run two oṣù ojú ọ̀run ṣé ilẹ̀ tẹ́sù tí gba ìmọ̀ lẹ́tọ̀ tóbi sára ọwá ní ànàbí ọ̀tà sí kíníyà ẹ̀ṣọ́ ọrùn kan ẹ̀ṣọ́ etí kan ẹ̀ṣọ́ ọwọ́ kan ẹ̀ṣọ́ tí ń fi imú kan nùsì játí nígbàtí wọ́n wà á hún fi ákùnrin zúúrì in tí ó fi hun tí ènìyàn tó súnmọ́ra wọn kọ́ wá jẹ́ ìràwọ̀ zúúrì ìràwọ̀ tí máa yọ ní 1 2 3 oṣù ojú ọ̀run wọ́n wá múràwọ̀ wọ́n wá kapọ̀ kakọ̀ kakọ̀ wọ́n wá sórí jẹ́ni tí ń bí ìpìlẹ̀ méjèèjì nìyẹn la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam ibẹ̀ náà lórí rẹ̀ ti wá mẹ́rẹ̀ ibẹ̀ lórí ibú ti mẹ́rẹ̀ olórí rẹ̀ áàfù ibẹ̀ ló ti mẹ́rẹ̀ olórí ibú áàfù náà ibẹ̀ ló ti mẹ́rẹ̀ táà bá ti pàtàkọ̀ má lọ́sọ̀ àtàlámá àà intanso ní pé ìkìláṣù ọfẹ́ kí ọ ó ń fọ́lọ̀ ọfẹ́ pẹ̀rẹ̀ ń pa fọ́lọ̀ ẹni ààrẹ ìṣe tí ẹni ẹ̀lọ ẹfi ẹran ara gbogbo ara ẹbọ ó mọ́jú kọjá alábẹ́ o ìkẹ́ tó pa tálẹ̀ payò owó tó ọfẹ́ fi tọrẹ fáláìní tó ń fi rárá tó ń ké pé ìbò tá lọ torí ẹ̀ sí sàrá gbogbo ayé o rántí ipá ọ̀kan náà bẹ́nu ẹbí tẹ̀ náà ti pé tí wọ́n bá débì kan wò ní jẹun ta lọ́nà fún kílásùdà mo fẹ́ báyìí sí masiki bọ́mílíọ̀nù ẹlẹ́ẹ̀kẹ́jì mọ̀tàbá ta wá ló mú mi mọ́ lọ́mọ́ tó sì jẹ́ pé àìmọ̀ ìyá ọ̀sọ̀ ẹlòmí tẹ́sọ́nú ọlọ́run pẹ̀lú ìkìláàsì kọ́dà tí ìkìláàsì ẹ̀ tó jùtẹ̀mí àti ìlọ mọ̀tábà wádà kọ̀ wá fi tí ń ṣe kò fi tẹ̀lé ànìmẹ́lì sọ́rọ̀ ó ti kà sí pé bóun ṣe nífẹ̀ẹ́ ọlọ́run tó náà ó lè máa rọ ẹ̀sìn ọlọ́run sì nìtẹ́ balẹ̀ nífẹ̀ẹ́ mi in kuntum tuhibbuna Allah ń bọ́lẹ́gbàwé ànábì ní ẹbá tẹ̀lé nífẹ́ yìí papọ̀ mọ́ tẹ́mi ọlọ́wọ́ bọ́ gbà bàbá tí wọ́n ń tẹ́sọ́lẹ̀ awò òbínú sí yíó intẹ́ǹsẹ̀ yẹn là ń sọ fún ipi ẹmú kú o torí pé ànábì ò sí bàbá tí pé wọ́n ti parí àdúrà kan sátúfà ti wé ilé àníjà ara wa intẹ́ǹsọ́ fún ilé pé kí ni o àbí òsì sọ́lọ́wọ́tún lẹ́wọ́ sọ́lọ́wọ́ ayé sàárẹ̀ ìní àtúnpẹ́ pàjú ẹ̀dà ìgbà àwọn mẹ́gbẹ̀mẹ́ tí ó gbìn ọlọ́mọ́ gbárọ̀ ẹni àfi kí wọ́n pẹ̀rẹ̀ torí sàrẹ̀ ti lanà ọ́lẹ̀ ọ̀nà bí ọ̀sùn báyìí o àníjà ara wa o awakọ̀lẹ̀ olókùn kásìkì fún aládẹ́jọ́ mẹ́ta akọ̀kọ́ fẹ́ tètè padà èkó ní ọba rí àtúntí wálé jọ méje ọba sí àyè ìtàkùn lógójì ọjọ́ àjàtáwò òfin wábẹ́ o ànínábì òsì bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ kú o ọmọ rẹ̀ kú ọmọ ẹ̀kún lè kọ wọn sàbí rẹ̀ kú oníbóse sí wọn gbogbo táwà máa ṣe ìmọ́ fi tẹ̀lé ànábì ibi wà láwà á dé ní lọ́gbà wọn àwọn kan ìyà wọn ní à agbẹ́gbà náà ni ayé ànábì ọ̀fẹ́ tó báyé ní ọpá yẹn in ti bẹ̀lẹ̀ mi tiẹ̀ láti sọ wípé ọjà jẹ́ lórí ibú ni kò yẹ sọ lórí ibú tó wáta ó sì kí ni ó ọjà jẹ́ lórí ibú jẹ́ ọjà jẹ́ lórí ibú jẹ́ tí a bá ṣe sọ pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallama yóò jù bámbámbámú ta wá ní ìlàwọ̀ ọlọ́run wá fẹ́ fi àwọn kẹkẹtọ́ pé ìjọ náà tí wọ́n fi lè rí bò mí àfilọ́dọ̀ rẹ̀ ọwà ní la ilaha ẹn tí ń fẹ́ tiẹ̀ ọ̀kẹ́ ẹn ọ̀fẹ́ tí ń bu ọ̀kẹ́ ẹn tí ò bu ọ̀kẹ́ ẹ wá sọ ìtẹ́yìn pé lọ́lọ́run tó lè ṣe irú tọ́lọ́run ṣe o. ẹ̀rẹ́ nìkan rí kó dé gbogbé lọ́dún àwọn oṣègùn kún aṣọpọ̀ rẹ̀ ṣẹ̀gbọ́n ni náà ẹni tí ń tàbí sọ́rọ̀ èṣù ni

ìkẹ́hùn ó riri rìnrìnrìn ó tún dọ́dọ̀ wèrè ọlọ́run tó sí àwọn kan kò mú ọpọlọ kò sí bí orí ibi ìdáhùn inú ìrìn àfi ń sá fún mi gbóná ó lè kọ́kọ́ o kàkọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì. wàlá yóò sì wo tírélà pé wọ́n náà ní wọ́n kó àkọ́kọ́ kò ẹ̀kejì báyìí ọ̀họ̀ ìkẹ náà Ànábì sọ̀tọ̀lọ́sà wà ní ẹwà jẹ́ kí ìrò ìbọ́rọ̀ sí sọ̀rọ̀ kẹ́yìn khalaqallahu mi'ata rahma 100 kẹrẹlọ́mọ̀ bá dá ọwọ́ 99 sọ̀lọ́lọ́lọ́ rẹ̀ ìsámà ọwọ́ ní yí ayé ọlọ́ni ẹ̀yọ anábìbẹ̀rẹ̀ ó náà ẹni tẹ́ ẹ bá rí tí a ń pè ní the richest man ní gbogbo ayé ó ń tọ̀ nínú kẹ́ náà ni ẹ ti bu kónkóló fún tẹ́ bá pẹ̀ nìkan ní world president ìkẹ́kẹ̀ náà ló náà nínú kẹyọkan náà ti jáde pẹ̀lú gbogbo wa yìí anílé alákọ̀ alùwọ̀sọ̀ọ̀rùn àbílówó kan báńkì àtúní promise ilé ìfowópamọ́ inú kẹ́ náà ànábì ní ìkẹ́ náà lọ̀dára ẹranko ti fi ń gbé pátákó ẹsẹ̀ rẹ̀ òkè tí ọ̀fẹ́ ti rẹ̀ mọ́lẹ̀ ìkẹ́yàn lọ́dára ẹyẹ tí ó lọ fẹnu gbé ọkà yóò wà ní pọ́mọ̀ òun kéré kò lè jẹ yóò wà máa fọmọ́lẹ̀ yóò máa fọmọ́lẹ̀ tó bá ti àárún bẹ̀ yóò máa ti sàn mọ́ bàbá ìkẹ́jọra ajá ní mọ̀lúkí ó bí máa ti ẹnu lẹ́ pẹ́ bá kọjá ní máa ní kò kọjọ́mọ́ kàdádára àtúnyàn ilé àbíyàn bàjẹ́. ìkẹ́ náà nẹ́bí ni bó ṣe wá pọ̀ tó yìí ẹyọ kan náà nígbó yíè wá wọ́dún tó lọ sí fúlágbájá o nínú kẹyọ kan ní àbú títí ẹwà dúró owó tẹ́lẹ̀ ní àwọn dúró tọ́pá o inú kẹ̀kẹ́ náà ni gbogbo tó ń kálukú wá ń torí ẹ̀ kú kalẹ̀ láyé yìí ẹ̀ tí ń pààyàn ẹ̀ tí ń lo jìbìtì ẹ̀ tí ń bá tèèyàn jẹ́ ibi ìkẹ́kẹ̀ẹ́ náà 99 kọtọ́nà ti a fi ilẹ̀ ṣe rí pé ìtàbáfẹ́ mọ̀ ròyìn bá jẹ́ náà ṣe dùn tó èyí lè yà wùrí gẹ́ ṣe rí kọkọjọ́ ọpọlọ àkílà ń jára lọ́wọ́ ìkẹ́ mélòó àwọn tààtù tààtù ń bí ilẹ̀ ìníṣìn àti wọ́n tó máa bí náà wọ́n tó jẹ́ o tó ń ti bẹ́ẹ̀ náà ànẹ́bí ní 99 ìwà ń bẹ̀lá lìjẹ̀ náà ọlọ́run tún wá mẹ́yọ kàtà yóò tún wá kó lẹ̀ yóò tún lọ rí máa yóò tún wá lẹ́yìn rẹ́dì ẹ̀dà púpọ̀ ní ìgbàdùn mo sì fún ọlọ́run sàánú wa jẹ́ á mọ̀ lọ́lọ́ ní wọ́n kan so ṣùgbọ́n gbàtẹ̀ bá wá béèrè pọ̀ lọ́rin rè àwa náà wà á wò pé kí làwọn ẹ̀rí tá a fi lè gbà pé tó ń ṣe ìwọ lọ́lọ́run tẹ́lẹ̀ bí ò sì lè ṣe rú ọlọ́run wà mọ̀ sọ tí ó tẹ̀lé ayàtà tui inna fi khalqi samawati wal ardi insha Allah rahman a máa tẹ̀síwájú mbẹ́ tó bá dìjọ́ mẹ́jọ in kana fi lórí bákan hada sallallahu alaihi wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wasallam